Ọ̀rúnmìlà ó ní ọ̀run mọ́ àlà ó ṣẹba Ọ̀rúnmìlà lónìí ó ṣẹba Ọbàtálá ọba tó ṣà ọba takọta mo ṣẹba Ògún lákàyé Ọ̀ṣunmọ́lẹ̀.

oníná lójú. akọni ó jẹ́ wẹ́kẹ́ lọ́dún pẹ̀lú àwọn akọni. ó bá nájà fún dáadáa ó bọ́ òun tó rí. ó ti bá iye ìyá mi. àwọn ìyá mi ò ṣòro mọ̀ níta. ìyá mi àlàkẹ́ àpèkẹ́ àpọ̀kẹ́. mo ṣe bá lé mi o. èmi mo tó bẹ́ẹ̀ mo tún bá yín o èyí ìyá mi ò ṣòro mọ̀ èmi náà ni mo tó bẹ̀ láti pè yín lórúkọ yín orí mo ti bá yín jẹ lóríta mo ti bá yín mu lóríta mo ti fò mo tún ti bá yín bà sóríta mẹ́ta ọ̀bàrà ojúbà yín lénìí ojúbà ọ̀ṣun yèyé yèyé ọ̀ṣun ojúbà yín ìgá mi ẹ̀ awẹ́tẹ́. ju ọ̀daràn èṣù òkìtì ẹ̀ ṣe lẹ́nu o a ṣe mí a ṣe nìkan kan ẹbí tó ti ń bọ̀ náà ni kó máa lọ jẹ́jẹ́ èṣù láàlú òkiri òbò òlómi lé fẹ̀jẹ̀wẹ̀ òláṣọ lé fi mọ̀ bí mọ̀ bọ́ra èṣù ló pe ẹ́ o èṣù ló lè ṣòro ọ̀dàrà òun ṣòro. ojúbà yẹ ìmọ̀já ojúbà ìmọ̀já ìmọ̀já omi ojúbà ẹ̀sìnmẹ̀rin náà lérè ojúbà èyí pòlú tó jẹ́ ìyálé mi orí yèyé ojúgbà ọ̀yá létí ìtìlá lóòtúrò òbò ìlúmi ńlẹ fẹjẹwẹ ìlànà ńlẹ ó fi mọ kí mọ bọra á ṣe mí o ìṣẹ̀lẹ̀ kankan ètò tí ń bọ̀ ètò máa lọ láàróyè ìjọba ìdíje ìjọba ọwọ́ ajébà olókun olókun sàmì adé ojúbọ olókun lẹ́nu torí mo ti gbẹjà ńlá bolẹ̀ ó di dandan kí n rí olókun ó bá kọ̀ọ̀kan múlẹ̀ ó di dandan kí n rí ọlọ́ṣà ojúbọ olókun lẹ́nu o ojúbọ òṣàrà lónìí gbogbo mi ni mo pè gbogbo mi pátápátá ni mo pè lẹ́nu ojúbà gbogbo àwọn irúnmọlẹ̀ ojúbà àwọn ẹlẹ́rìí ọmọ mo ṣẹ̀bà àwọn ẹgbẹ́ mi ẹ̀yin ẹgbẹ́ ayé ẹ̀yin ẹgbẹ́ ọ̀run ṣẹ̀bà ayé lẹ́nu àwọn oṣù ayé ojúbà àwọn oṣù ọ̀run òṣèbá yín lè. gbogbo irúnmọlẹ̀ pátá irúnmọlẹ̀ ìgbà ọ̀tún irúnmọlẹ̀ ìgbà òsì òṣèbá yín o ẹ jẹ́ kó ojú mi ṣe ẹ tì mí lẹ́yìn má tì mí lójú òṣèbá yín lè ní mo fi ti yín ṣe mo wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo wa tá a dìde lẹ́nu ẹ̀ tá a wá bọ olókun ẹ̀kẹ́ tó bẹ̀rẹ̀ màá kí ẹ̀gbọ́n mi orí ẹ̀gbọ́n lọ́jọ́ sí mi ìdílé kan náà láti jọ wá ní lákòókìlò. àbọ̀ látàrí ẹjọ́ ń jẹ́. yèyé lára láti bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé ẹ̀jẹ̀ ni wá mo kì í lè ní. láti sẹ̀ ló bọ̀ ní lákòókìlò gbogbo àwọn ọkùnrin yẹn máa tì í lẹ́yìn ìṣọ́ra ẹ̀wà ní ṣèṣe ní ṣèpọ̀ ẹ máa lọrin máa gbọ́rin lọ́jọ́ tí ìgbé bá wà lọ́nà ẹ̀mí yàgbẹ́ á ṣẹ̀kù àwọn tó láyé ojú burúkú ò ní wò yìí ẹnu burúkú ò ní kọ́ni sí wọn ẹ máa lọrin ẹ máa gbọ́rin ṣọ́ra gbogbo nǹkan táwọn gba orúkọ rẹ̀ lọ́dún ẹ̀ní ṣe lò àṣìṣe olódùmarè ẹ̀wà ní ríkú ọmọ àní fojú sunkún ẹ̀yìn náà ìṣòro àti olódùmarè. mo kí gbogbo àwọn ìyá mi láti Ìjẹ̀bú mo kí gbogbo ẹ̀yin ìjòyè onífìlà funfun ìkọ́yé wine hat chair. Thank you so much for coming. Mi ò mo ti sọ pé mi ò ní sọ Gẹ̀ẹ́sì lẹ́nu. Ẹ̀yin ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọpẹ́ pàtàkì fún ọwá olórí olókun tìlú Ifẹ̀. Ẹ ṣé ẹ̀kú ìdílé mú. Yemọja mo kí yín o ẹ káàbọ̀ ẹ kúrò rìn. Àyẹ̀lọ́fẹ́ àròlé ògbà. Ẹ máa ẹ máa lọ ẹ máa bọ̀ ní àmàtúndàmàtú yìí ṣe àṣẹ òwe tó máa rè ìbílẹ̀ òkè ní o ẹ kú ìdílé ẹ ní ṣíṣe àṣẹ òwe olódùmarè ẹ bẹ ṣe ń ṣojú wa nílé Ifẹ̀ ọlọ́run olódùmarè àsìkò máa bùkún yín orin ṣe ẹ wà ní ṣílẹ̀ tẹ̀ àṣẹ gbogbo àwọn alálẹ̀ kábíyèsí mo kí yín o mo kí gbogbo orí adé tó wà níjòkó lórúkọ ọkọ mi bàbá mi ọ̀ọ́nì rìṣà aláṣẹ lórí gbogbo rìṣà òkìrì kìrìbìtì bàbá ní kí kí yín kí ṣe yín pẹ̀lẹ́ ẹ ṣe gan ẹ̀kọ́ òdìdí gbogbo wa ní pátápátá ni bàbá ní kí kí bàbá ní ṣe yín pẹ̀lẹ́ ẹ ṣe mo dúpẹ́. mo tún wá fẹ́ kí èèyàn pàtàkì tó wà láàrin wa ìkejì ìyá mi àǹtí òkìyín twin sister ìyá mi ni wọ́n òkìyín lè ní ẹ ṣé gan ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yìí gbogbo wa tá a péjú tá a pé jọ lénìí mo gbà ládùúrà pé olókun á ń gbè wá bá ṣe bá lọ bọ olókun lénìí gbogbo nǹkan tá a bá béèrè láṣẹ olódùmarè láṣẹ gbogbo àwọn tó nílẹ̀ olókùn á wa lọ́wọ́ àwa rí ajé jẹun arájé ṣe nǹkan tó dáa à gbé ayé à ní owó lọ́wọ́ à ní ọlá lọ́wọ́ ẹ àní táwọ́ náà àwọn tó láyé láṣẹ àwọn olódùmarè ẹṣẹ ẹṣẹ ìmọ̀dúpẹ́ o ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹkọ àpọ̀lẹ́ mi o. bí a bí a.